gbà máa lẹ́nu kó fi wá dàbí àjòjì inú ẹ̀sìn wa ìjọba bá ń sọ àwọn akẹ́kí máa ń mú ìyàn jẹ tí ò ní lẹ́sẹ̀ mọ̀ tó bá parí ẹ̀ rọmọdún jẹ́ kan pẹ̀lú mẹ́jàmù kéèyàn ọgbà pé ọlọ́run ló ní ìgbà òun kò ní ṣe fipanú kò ní àtọ́rọ̀ bá rán wa pé káṣe kẹ́kẹ́kẹ́ sọ́pọ̀lọ wá lè mú gbogbo ọgbẹ́ sí mẹ́bẹ̀ kò tó bẹ́ẹ̀ ọpọlọ òun bẹ́ẹ̀ tí ń jìyà lórí àìní yẹn kólówó náà lè mọ bébí ṣe máa pààyàn jẹ̀máà sólówó pinlẹ̀ ìjọ ń pọ̀ náà gbájé ti ìsàwò ìdùnnú lólówó ń jẹ ọlọ́mọwọ̀n sí òdí àlọ́dún kan owó tí bẹ́lápò mi tí ń bá tẹ́lú nàìjíríà yóò tó 5 million naira ní sáàmù bẹ́lápò báyìí mo sì gbóde láàárọ̀ mo lọ yọjú eré yẹjú eré ìsìjẹun tẹ ìdálẹ́ nígbà ọdún wà kànáà títí ìmọ̀ jẹun ìsìn Ah, láìláìlọ́lá ẹ̀yin àgbàlagbà ní afọ́kàntẹ̀ kìí panilé bí i ọwọ́ pé bọ́bẹ̀rẹ̀ àgẹ́jẹ́ bolera jẹ́ bọ́bẹ̀rẹ̀ kìí kàfọ́lẹ̀ jẹ́ tí ó sì nú jẹmọ́ ọlọ́pùn máa fún ayáwó rẹ̀ tí ó tí wọ́n bá ti gẹ́ẹ̀dì ní gẹ́ẹ̀dì ní jẹ́ bẹ́ẹ̀ ti wà ní kí èdè ẹ̀yìn ọ̀rọ̀mọ̀dọ́n ìdí ilẹ̀ wọ́n máa lọ bí ní ọmọ lọ bí jù ẹ̀ ní ọmọ lọ bóríjà ní ọmọ lọ gángó ṣùgbọ́n kálukú rẹ̀ bí bàbá ẹ̀kọ́ màá kó bí mẹ́kọ́ ọkà kó rí dáyẹ̀ ní àmú jẹmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀yá ṣùgbọ́n ẹ méje kí mo ní ọ̀rọ̀ ẹ̀sìn òmú ìjà lọ kò sì mú ègbú lọ àlàyé náà ni ẹni tí wọ́n lọ sọ̀rọ̀ wo pé àbá tí wọ́n bá lá àbá tẹ̀lé yóò wò pé tí àwọn ní àti kà wọ́n kàn sọ̀rọ̀ bí wọn àwọn gbọ́ ọmọ wípé ibi tí ọ̀bọ̀ sí ààyè tọ́lọ̀ ọ̀pọ̀ òfẹ́ ọlọ́dọ̀ mẹ́tọ́sọ̀rọ̀ náà wò tó lè ṣe fún àwọn náà ṣe o ìwọ ọ̀rọ̀ náà nẹ́bì sí wa gbọ́nà èèyàn gbọ́dọ̀ tà sórí rẹ̀ ó lè sábà bí kéèyàn mọ́ ìṣòro ọlọ́run ọlọ́dà kò sàánú wa o ìwọ ni agbáwẹ̀ ní ti ìgbàgbọ́ sí ọ ìwọ ni àgbà ní ti ìmú tá a bá rí bẹ̀ tá a rò kò fẹ́ ṣèkẹ̀mí wa ìmúmára nílà wa náà ó ti dèrò lọ rẹ ẹ̀yin náà ẹ̀dúrà o èyí tí mo gbọ́ lẹ́nu pọ́ọ̀pù ni wípé kò sí ọ̀pẹ̀ wà lẹ́wọ̀tọ́ ni o mo tún wá súnmọ́ àwọn àgbàlagbà kò sọ́fẹ̀ bò ó ní ọ̀sọ́bẹ̀ ẹni tí ń sanwó ẹ̀ láàmà ní ọ̀sọ́bẹ̀ o wọ́n láì ọ̀sọ́bẹ̀ bẹ́ẹ̀ náà bọ̀wà ìjẹ̀ náà yóò ọlọ́wà ní àmà ìgbàwẹ̀ tàbí kò sí ẹ̀yà gbàgbà yóò tí ó sọ́dá ní ìjọba ọwà ìjẹ̀ náà ọ̀sọ́bẹ̀ bẹ́ẹ̀ anábì Ayub ọlọ́run tí ìjọba nù sọ́rọ̀tù náà lè pé ìnàmà kọ́rù náà níṣẹ́ ní ìdàrọ̀ náà táwọn ọlọ́ba fẹ́ ṣe nǹkan kan máa ṣe náà láàmà sọ fún nǹkan sì ń ṣe náà nù ara èèyàn wà yálà ìmọ̀ iye ọdún ara àdé sá fún un aróko sáfún igbá sáfún àwó sáfún èèkù ìyàwó rẹ̀ ìyàwó oníṣẹ́ àdínábì ọlọ́run ìlọ sàgbàfọ̀ ìlọ sàgbàdáná ní ẹ̀fí oúnjẹ tọ́jú nífi owó tọ́jú ọkọ rẹ̀ ìjọ náà wà múwò sàn wá ọlọ́run wa ń sọ fún yí pé kúrò kúrò bèrè dìde wá jẹsẹ̀ mẹ́lẹ̀ fòkè jẹsẹ̀ mẹ́lẹ̀ dìgbà wà gangan àápàtẹ kómi ọ̀sẹ̀lẹ̀ àádá mùgbò dáta ló ń